sàlámù àlékún gbogbo àyíká nẹ́bí ìrọ̀rùn ẹ̀sìn ìsìláàmù bá dé kò gbà kólekóle. tó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yóò ètò kan ètò níbi tí wọ́n ti lọ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́jà ní ìbámu pẹ̀lú àìsàn ayé òṣùn náà nẹ́bí ọ̀rọ̀ àfíìdà ẹ ti mọ́ mu àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa ni. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin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 àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbé ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbọ̀ntí ó ń tẹ̀lé àná rẹ̀ tó bìdí yọ́gbìn di alkiyama abẹ́lẹ́wọ̀n kò fi ìkẹ́ tí yìí kò fi kárí wọn. gbogbo àwa tí à ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí rọ̀mùdọ́nù di mẹ́rìndínlógún ní èní sixteen so abẹ́lẹ́wọ̀n fún ẹrú ọlọ́wọ́n ọba tó sanwó yìí láti bẹ̀rẹ̀ àwẹ̀ dé ìparí rẹ̀ kọ́lọ̀ kó bá wa san ní ẹ̀san olóore náà kó dúpẹ́ fún wọn kó fi ṣọ̀rọ̀ sí ẹrú rẹ̀ kó ṣàlékún dáadáa fún ẹrú rẹ̀. ìgbà tí à ń gbọ́ ètò yìí ọ̀rọ̀ nípa àwọn àkíláàkù alqabiha àwọn wà tí ò dá sí Islam ọ̀fẹ́ ẹ̀wà tó ṣe pé máa ń kó èébú bá ọmọlúwàbí èèyàn tó wà lára èèyàn ìyẹn nìyẹn kọ, òun nìkan kọ, kódà ó tún máa ń kó àbùkù báyà níwájú ọlọ́wọ́ ọba ènìyàn yẹpẹrẹ níwájú ọlọ́run ìyẹn ni pé bá jẹ́ gbọ́dọ̀ kìíyàmọ èèyàn ó jí ẹ̀yẹ ìyẹn lè tibẹ̀ rí ìyá ọlọ́run ọba látara ìwà tí ọ̀dà ọ̀rẹ́ tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ náà àwọn ìwà yìí òun náà ni àlọ́bùkù lò ya ahun àti àlàyé tí ń jẹ́ bẹ́ẹ̀ sobi tí àwọn àgẹ́gẹ́ ni pé àwọn asbabul bukhl kí ló máa ń fà táwọn èèyàn fi máa ń ṣe ahùn báyìí àkọ́kọ́ òun náà ni hubbul mali wal hirs alayhi àti ṣàlàyé ìráyàn lánàá pé gbogbo ẹ̀dá náà ló máa ń fẹ́ràn owó ló sì máa ń sojú kòkòrò láti rówó àmọ́ ẹni tí kò bá wá kápá ìfẹ́ owó àti ojú kòkòrò tí wọ́n máa ní sówó kó fi lè máa ná nígbà tó bá ní irú ẹni yẹn yóò yà hùn tí o bá ti kápá pé á tó pé ìfẹ́ mo fẹ́ràn owó mo fẹ́ràn owó náà ló jọba lérí ẹ̀mí rẹ̀ tó bá rí owó onílé onílé náà ìfẹ́ owó máa ń fà ọmọ ẹlẹ́ẹ̀kejì òun ní tó àìfòlì yaqin billah òun ni kí ìdánilójú nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ìgbàgbọ́ tí wọ́n ní sọ́lọ́wọ́ ọba kí ìgbàgbọ́ yẹn lẹ̀ hmm, ìpè kí ní ìgbàgbọ́ náà onu ni pé ọlọ́run ọba òun ló máa ń ṣe árọ́zìkì kó dára lójú pé ọlọ́run máa ń ṣe bákan náà ọba sì ṣe fún yàn níná na kò lè tán ìtọ́nà bá ní pé èèyàn ó sì ní láyé èèyàn ò ní sórí eléyìí ọlọ́run ọba azza wa ó ṣàlàyé rẹ̀ الإمام سفيان النبي يقول قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له ní sọ fáwọn èèyàn wà nẹ́bí sọ fún ojú kó yí àwọn èèyàn rẹ̀ títí ọlọ́run ọba òun ló máa ń ṣe árọ́sìkí fún ẹrú rẹ̀ ìgbà tí ó bá ṣe nígbà míì yẹ̀bù sútù àtẹ̀lẹ̀ tí ó pọ̀ rẹ̀ kẹ́tẹ́ tó ṣe pé ẹni tó ní gan kò ní mọ iye tó òun ní yóò kàn mọ apọ́tínìtì ni. Hmm, yóò pọ̀ rẹ̀kẹ̀tẹ́ lèmẹ́yìn ẹ̀ṣà àfẹ́ tó bá wù wọn lọ́rùn wọn máa ń ṣe bẹ́ẹ̀. ọ̀yẹ́ kọ̀dẹ̀rù là gbàmí wọ́n sì máa ń ṣe níwọ̀nba fún ẹrú òun gbà míì náà tó wọn ò ní jí kó pọ̀ rẹ̀kẹ̀tẹ́ tí ó pé ẹnu wọn tí ó nánà ni wọ́n máa rí kódà lómi gan ẹnu wọn tí ó ná yẹn yóò tún ṣe wàhálà kó tó di pé yóò rí kò ní rí ní àsìkò olúwa ní ẹ̀hún lòun máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé òun ṣe jàǹbá fẹ́nìkankan ẹni tó ń fún lówó tó pọ̀ rẹpẹtẹ kì í ṣe pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí òun ra sọ pé kí tiẹ̀ kó wà ní níwọ̀nba kì í ṣe pé òun kórìíra rẹ̀ bóyá ni pé òun ọlọ́run ọba òun kàn ṣe bó ṣe wú òun ni kì í ṣe pé ẹni tó òun nífẹ̀ẹ́ bó kàn ṣe wú òun ọlọ́run ẹ̀rí eléyìí àwọn afáàmọ́ ń ṣàlàyé pé káwọn ti kúrò àwọn lẹ́nu ọ̀ pé ṣé kì í ṣàbòsí báwọn àbòsí kọ́ ò hmm. ọba tó dá wa ó lè ṣe ohun tó wù wá lórí wa kódà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan-an ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn náà máa ń ṣe tó wà lórí àwọn nǹkan tá a ní ẹ̀rẹ̀ tẹ́lẹ̀mí bá ní àwọn ẹdìẹ tó ń sìn wọ́n lèmi ní ẹran tí ń sìn ó lè wo sùnsùn sùn nísìn ọ̀tọ̀ ní nǹkan fọ́kàn sí jí láàárọ̀ yìí ó lè wo pé ẹran yìí wà lọ́ba ń ta ó lè wo pé ẹran yìí ẹ̀jẹ̀ ká pa so tí o sì ró látàrán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣe tó wù ọ́ lórí àwọn nǹkan tó ní kódà wo àwọn aṣọ ẹlòmíràn ní aṣọ yóò m wá wò pé ìwé ni kí n wọ ó lè kọ́ òpin lẹ́yìn máa wọ̀ jáde fún ìbẹ̀rẹ̀ mi tó ń wọ̀ mọ́ kí ni eléyìí ni wọ̀ jáde ó mú pé wọ́n gan àwọn aṣọ rẹ tó ní òun fi wọn ṣe nǹkan tó wù ọ́ ṣé ọ̀kan nínú àwọn dábàá pa pé àwọn adìẹ tó ń sùn lọ́kàn wá ní ẹ bá mi pa eléyìí ẹ pa ẹ mi mi ọ̀rẹ́ mi láwájá kò ṣe ẹnìkan lè dé kó wa bá ṣe lè wú ló lè ṣe nǹkan ẹ̀ bá ṣe lè wú ló lè ṣe nǹkan rẹ̀ lọ nǹkan báwọn. tó àwa yẹn o tí ì sípa wàhálà dà ká tó wà nílẹ̀ wọlé lẹ́yìn mọ́sálùlá àìlá tọ́lọ́wọ́ bá ju bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ bá ló dá wa olùfin ní mẹ́rin yẹ ṣáà ẹni tó bá wù òun àwọn a máa ṣe bẹ́ẹ̀ bí tí mo wá fẹ́ lò gbẹ̀gbẹ̀ olúwa ni wà máa àwọn fọ́ọ̀kì ní ìṣe ìpìnlẹ̀ olúwa ní gbogbo tẹ́ ẹ bá ná àti ìṣàkàtẹ́ ẹ bá ná olú ọba ní èmi ọlọ́run màá sì dá padà fún yín ń fi nǹkan mi ń fi ní ọ̀rọ̀ pò fún yín tẹ́ bá ti nà fún ọlọ́run tẹ́ fi ṣàánú tẹ́ ẹ̀ sáhun wàhùwà yóò kọ́lé fún olúwa ní màmá tó fi ní ọ̀rọ̀ pò fún yín ni wàhùwà khairu razikin olúwa ní èmi ni mo lóore ẹni tó máa ń ṣe arúgbìkì fún yẹn tó o túmọ̀ sí pé níta bá ná ọlọ́run bá ń sọ fún wa pé àá ẹni tẹ́ bá ná màá dá padà fún yín níṣẹ́ bá ná ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ní màá fi fún ẹ̀yìn ẹ̀rí bọ́lá ṣe bí ọ̀rọ̀ tiẹ̀ kalẹ̀ lélẹ́yìí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo yóò gbà bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ oníyè méjì yọmọ wò pé a owó yọ ọ̀tà irú ènìyàn wà yà hàn torí yẹ kí ló wú dọ̀ín ìdára rẹ̀ lójú pé ọ̀rọ̀ ọlọ́run dá lójú ìgbàgbọ́ rẹ̀ sí ọlọ́run ọba rẹ̀ ìgbàgbọ́ yẹn ó lẹ̀ ó lẹ̀ so yóò máa wò pé hey yóò máa wá tán báyìí àwọn yóò tán so iná lànà ìbísọ̀ ọlọ́sọ́lá mi ti sọ pé lọ́nà ọ̀sọ́ nínú ìlà ilẹ̀ sọ́dọ̀ kan tó ń ṣe àyàn lẹ́bi ní fẹ́ẹ́ rí sàárà tẹ̀ ń ṣe ẹ̀bùn tẹ̀ ń bóyàn ojú àánú tẹ̀ ń ní ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn olúwa ní gbogbo pátápátá sọ́dọ̀ ní jẹ́ kọ́dà zakatu yín sọ́dọ̀ ní àlẹ́bi ní fẹ́ẹ́ kò lè dín nǹkan kan kù nínú arzikì yẹn o kìí dé arzikì kù ó máa ń jẹ́ kí arzikì tó máa pọ̀ sí i. tó hadith anabi sallallahu alayhi wa sallam Abu Hurairah radiyallahu anhu lánàbí ni ma min yawmin yuflihu al-'ibadu fihi anabi ni gbogbo ojoojúmọ́ tó ń kálukú bá ti ń jí báyìí sáyé illa malakani yanzilani màláìka méjì kó sọ̀kalẹ̀ láti sánmà fa yaqulu ahaduhuma ọ̀kan náà àdúrà tó máa ń ṣe ni pé Allahumma a'ti munfiqan khalafa kí ọlọ́run o gbogbo ẹni tó bá máa ń ná ọlọ́run máa fún un ní ìrọ́pò padà máa ṣàlékún fún un ìkejì ó sọ pé Allahumma a'ti mumsika talafa pé gbogbo ẹni tó bá máa ń pawọ́ tó ya ọ̀run pé kí àìní kó máa kángun sí ẹni bẹ́ẹ̀ ẹ̀rí ìtànàbí sọ léyìí o ẹni tó bá jẹ́ mọ̀mí ní òdodo tó gba àdéhùn ọlọ́run ọba gbọ́ ìlú ti mọ̀ pé tó ń bá ná àá ọlọ́run bó dà padà fún un irú ẹni báyìí kò ní bẹ̀rù òṣì kò ní bẹ̀rù pé ẹ̀ ó yọ padà dínkù tó kò ní ya hun nítorí pé yóò mọ̀ wó pé àdúrà táwọn màláìkà ń ṣe yìí tí ànábì sọ bẹ́ẹ̀ òdodo ni tó túmọ̀ sí pé ẹni tí ọ̀rọ̀ yẹn bá dá lójú kò ní ṣe méjì lórí rẹ̀ ẹni tó bá wá ní da'ful yaqin tí ìgbàgbọ́ rẹ̀ lẹ lérí ọ̀rọ̀ yẹn yóò mọ̀ wípé ó ṣe bá rẹ̀ lé náà nǹkan tí yẹn náà tán nìsín so kò ní lè ṣàánú yọ̀yà hùn kò ní lè ná títí ẹ̀kọ́ yẹ sí yọ̀yà hùn. bákan náà àdìs àbúrò rẹ̀ tọ̀rọ̀ bí ọlọ́ àánìwò mi ní aláyé sọ ọlọ́ ànábì ní ahun àti ìgbàgbọ́ wọn èyí jókòó papọ̀ nínú ọkàn ká ẹnìkan náà láhun òun náà sì ní olùgbàgbọ́ òdodo ododo. ní kò rí ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ìtumọ̀ wọlé ìmánu yẹn ni pé kamalul ìmán pé káwọn lágbájá o á ìmánu rẹ ti pé àmọ́ káwọn ni pé ahun ń bẹ lára rẹ̀ kí a rí ahun nínú wa rẹ̀ ṣùgbọ́n gbàgbé ìmánu ti pè ẹni tí ìmọ̀nà rẹ̀ bá pé pérépéré ẹ sì rí pé kò ní ya ahun torí pé kí ni yóò gba ọlọ́wọ́ ba rẹ̀ gbọ́ pé hmm, ìtọ́lọ̀ ń gbin lélẹ́yìí ike wà máa ń fọ́pútọ̀ ní ìṣẹ́yìn nípa owó yóò kúlẹ̀ fò ń bá ilé náà tẹ́ bá náà ìní ọlọ́run ń sì rọ́pò rẹ̀ padà fún yín. so eléyìí ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ òun ni ojú kòkòrò lérí àti kó o jọ ẹlẹ́ẹ̀kejì tí máa ń jẹ́ kéèyàn sahun òun náà ni kí ìgbàgbọ́ yàn kó lẹ̀ kí gbàgbọ́ yẹn máa múnádókó ìwé kò ní gbàgbọ́ rárá o àwọn gbàgbọ́ yẹn múnádókó ni ẹlẹ́kẹta òun náà ni kí èèyàn mọ wá bẹ̀rù òṣì pé ìfẹ́ pé a tí wọn bá ti ná nìsín òṣì lèèyàn fọwọ́ fà yẹn wà á mẹ́lò lọ́gẹ́ náà pé nínú fẹ́ ya ọlọ́rọ̀ nínú fẹ́ yọ ọlọ́rọ̀ fẹ́ lówó náà ni àbúrò tọ̀rọ̀ bí ọlọ́ àìní bá wọ́n ní ayé sadaqatin a'zama ajran ni wípé owó ọ̀lẹ́yàn máa ń ná dúkìá ọ̀lẹ́yàn máa ń ná tí ẹ̀mọ́ fi ṣe sàárà tó ní ládájú ànábì nígbà yẹn ànábì ní ẹ̀ anta sadaqa anta sahihu shahih ìgbà tó dáa jù tí ẹ̀mọ́ náwó tí yẹn ń ní ládá òun ìgbà tó ṣe pé ọ̀làlàáfíà lára ṣahih tí wọ́n gan wá ń sa ohun yẹni pé tí wọ́n gan nídìí owó ànábì wa sàlàyé ṣahih yẹni pé takshal fakra tẹ́rù sì ń bà ọ́ tó ń bẹ̀rù pé á ah, ní àmọ́ òun sì ń na bẹ́ẹ̀ náà wọ́n tá àmọ́ lòrì náà wọ́n náà òun retí pé kò ní kí wọ́n náà fẹ́ dọ̀rọ̀ lọ́rọ̀ ò tí ì dọ́lọ́rọ̀ yẹn kò sì ń na ànábì ni á ah, ìnáwó tó nílá dájú nìyẹn ànábì wọn ni wàlá túmùhìl ẹ má máa lọ ìmọ̀ gbìyàn ní nǹkan ìmọ̀ tọrẹ ẹ má máa lọ lára àtà ìdá bálàgàtìlẹ̀ hukum tó fi di pé ẹnu yóò fẹ́ bọ́ tó di pé ńgbà tẹ́ wá fẹ́ kú tán tó gba àárẹ̀ ti ṣe yín ẹ̀ ti pé á ikú ti súnmọ́ kúrìtà lè fúláàní kẹrẹ àwọn àmọ́ni ẹlọ́ba mi fún lágbájá ní nǹkan báyìí lè fúláàní kẹrẹ ẹlọ́ba fún lágbájá ní iye ẹgbẹ́ wọn ọ̀tẹ̀ tẹ̀ one hundred thousand ẹ̀bá fún lágbájá ní one million ẹ̀bá fún owó tí ń bèrè lọ́wọ́ mi látijọ́ yìí tí ń fún ẹlọ́ba fún ànábìnrin wa kọ́tí china lè fúláàní ó ti di sẹ́ni ẹlẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kí wọ́n tó ti fẹ́ kú dúkìá rẹ̀ tẹ̀lé ti fẹ́ yálẹ́nu ìyẹn ni pé ẹni tí ó bá máa ń ṣe ìnáwó tó máa ń bùnyàn ní nǹkan tó máa ń tọrẹ tó tí ò sáhun lásìkò tóun náà ní irú ẹnìyẹn ẹnìyẹn ẹni tí a lè kàkún ahun ni torí inú sábà bíi tí máa ń múyàn sáhun náà ni pé kí èèyàn máa bẹ̀rù pé èmi náà mà ní ní ẹ rí i pé ọlọ́run bá gbọ́n sọ pé ara ti ṣètọ́nu máa fi fi ń múyàn wọn ni kò mọ dẹrú ti bàyàn olúwa ní aṣ-ṣaytanu ya'idukum al-faqra olúwa ní èṣù ni mà ń dẹrú ti bàyàn ní wa ya'murukum bil-fahsha látara dẹrú ti bàyàn ló mọ apá yín láṣẹ nǹkan tí ọ̀dà kúkẹ́ máa ṣe ẹ̀rí ẹlòmíì látara pé ó ń bẹ̀rù òṣì so ó ti dèyàn ìyá lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ kó lè lómi dèyàn ìyá lọ́dọ̀ ọmọ rẹ̀ ẹlòmíì dèyàn ìyá lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìdàkùnbà tó bá dèyàn ìyá látara àìná tí wọ́n sì mọ̀ pé òun rí tó ná ni níjọ́ tó bá wá kú ta ní ọ̀wá ni kò sí ẹni pé ẹni tó bá ń ṣe ahun ẹnìyẹn gan-an a lè sọ pé orí òrì ò pé hmm, orí òrì ò pé ẹni tó bá máa ń fa ahun so kò ní làákàyè ìyàrá jinlẹ̀ rẹ̀ ó kéré tó bá rò jinlẹ̀ ó yẹ kó wú gan pé owó tí wọ́n gan ní ìbò ṣe pọ̀ yìí ó yẹ kó wú pé ṣé làákàyè rẹ̀ ni ṣé ọgbọ́n rẹ̀ ni ṣé mímọ̀ ṣe rẹ̀ ni kí sí mọ̀ ìṣòro ẹ̀ o kí sọ́bọ̀ rẹ̀ kí sí làákàyè rẹ̀ bí ẹni pé ó wu ọlọ́run ló fún ọ bẹ́ẹ̀ tó tó bá ti wá rí báwọn tí ó wu ọlọ́run bó ṣe fún ọ yẹn ẹ ọlọ́run wá wù wọn wá ní àwọn kan bẹ tí mo fẹ́ kó máa ṣe fún tó bó lò ṣe ní lè ṣe fáwọn yìí o tó bákan náà ó kó rántí wípé tó bá ti wá fọ nǹkan lẹ̀ téèyàn kú nísìnyìí tó kí ni ó fẹ́ jẹ́ tiẹ̀ kò jẹ́ nǹkan jẹ́ tiẹ̀ mọ́ náà ni anábì sallallahu alaihi wasallam anábì inú àwọn táwọn àwọn ànẹ́bì jẹ́ ẹni tó máa ń tọ̀ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ náà tó wá ń mà àwọn aráalé rẹ̀ náà ń mà pé ó tọrẹ tọrẹ là ànẹ́bì sallallahu alaihi wasallam náà ni wọ́n máa fi nǹkan tọrẹ lẹ́yìn ànẹ́bì ẹ̀rí ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì ó jáde lọ kó tó dé nǹkan tí wọ́n ní nínú ilé wọ́n ti fi tọrẹ níjọ́ kan ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n pa ẹran ewúrẹ́ àtọ́pa níbi gbé kalẹ̀ sọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ so ìgbà tí ó jáde lọ pé jẹ́ ìrìn lọ sínú ebi kí n jáde lọ kí n dé padà bàtà náà bí dé padà lẹ́bi béèrè pé mọ́gà dákìyà nínú ìlànà kí ló ṣẹ́kù nínú bọ́ọ̀lù yẹn ni pé inú ewúrẹ́ ta pa yìí kí ló ṣẹ́kù àwọn ìyàwó sọ pé mọ́gà kìyà ṣe yà ní ìlà zira ó nìkan kan ṣẹ́kù mọ́ o àti apá nìkan ló kù bí kí ni apá ibi ẹsẹ̀ náà ló ṣẹ́kù àlejò wa sẹ́nu tó fẹ́ kúrò ànábì ni á jẹ́ pé gbogbo èyí òun sẹ́rí gbogbo ìtẹ́lẹ̀ ti pín òun òun gan ló fẹ́ kù ṣe é rí eléyìí òun gangan ni ó ti tán ọ̀sẹ̀ nǹkan òun gangan ni ọ̀sẹ̀ kù sẹ́rí gbogbo ìtẹ́lẹ̀ ó ti tán òun gangan ló fẹ́ kù torí pé kí ni òun ló fẹ́ kù bẹ́ẹ̀ ṣe pín wọ́n ti fi tọrọ káàkiri nígbà bá náà lè jáde lọ ànábì ni sẹ́rí gbogbo ìtẹ́lẹ̀ ti tọ́lá pẹ̀tẹ̀ òun gan ló sẹ́kù ìtura kó sẹ́kù ni pé ládàá rẹ̀ ó sẹ́kù sọ́dọ̀ ọlọ́run ọba òun là bá lọ́dọ̀ ọlọ́run òun là dàbọ̀ wá bá lọ́dọ̀ ọlọ́run ọba. bákan náà àwọn èèyàn máa ṣe ahun wọ́n lè pè nítorí pé àwọn ń sahun nítorí àwọn ọmọ àwọn hmm, àwọn ń sahun nítorí àwọn ọmọ àwọn wọ́n lè pé àwọn ah, nǹkan ń kó yọ yìí nǹkan ọmọ wọn lè máa rárẹ̀ yìí àwọn ọmọ èèyàn kéré kò tí tí wọn lọ lè fi pamọ́ fún wa tí wọn lọ lè mọ tí wọn tọ́jú fún wa so wúlò eléyìí èèyàn ń tara àyàn jẹ ni so ọ̀rọ̀ ọlọ́run ò yé èèyàn ni. Ibn Munabba As-Saqafi Ibn Munabba As-Saqafi ó ní jẹ́ al-Hasan wal-Husayn ó ní Hasan àti Husayn wọ́n wá ìṣẹ̀lẹ̀ kan ní rasulullah sallallahu alaihi wasallam méjì sáré wà bá nàbí sallallahu alaihi wasallam bí kí bàbá àbáyàn grandpa kọ yọ bó ṣe yọ báyìí àwọn ọmọ yẹn sáré bàbá jẹnà jẹnà jẹnà àbọ̀ mọ́hùn mọ́ ilẹ̀ yìí ànábì wá kọ́ àwọn méjì mọ́ra ànábì gbé wọn mọ́ra fún mọ̀kàn ànábì wá sọ báyìí ẹ̀ mọ̀ wó ànábì ti gbé wọn mọ́ra tán ànábì wá ní ìnà àlùwálàdà ànábì ní àà ṣẹ̀rá àwọn ọmọ ntí máa mú yàn sa ahun ni mojibana tún kódà ntí máa ń kó ojú báyà ni yóò máa gbẹrù mojibana tún yóò máa mú yàn sòrò ó sì máa mú yàn sojo bákan náà mahzana tún a máa kó bànújẹ́ báyà tí bànújẹ́ bá bá tó torí pé kíni ọ̀yọ́ máa wò pé ah mọ̀bùkálà mi náà fẹ́ ná owó àwọn ọmọ mi mo fẹ́ náwó fún àwọn ọmọ mi mo fẹ́ kí wọ́n di báyìí. wọ́n fẹ́ kàn ṣe báyìí so bẹ́ẹ̀ ni nǹkan tó dáa ni àmọ́ mọ̀jẹ̀ kú yẹn kó wá ṣe sábà tí sọ ọ́ da ọ̀hún ẹlòmíì ọmọdé rí ara rẹ lọ àtọmọ rẹ kọ́dọ̀ ọmọ àbúrò rẹ ọmọ ẹ̀gbọ́n rẹ so nọkọ kò lè ẹni kankan àbúrò rẹ ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ ọmọ ìṣeré káàkiri òun sì ní owó tí owó yẹn kọjá bẹ́ẹ̀ eléyìí ẹni yẹn àhùn àwọn àmọ́ tìyàn débẹ̀ so mọ́ jẹ́ kí ìfẹ́ ọmọ ah nínú ìfẹ́ fáwọn ọmọ mi o kéde pé wọ́n mọ̀ sí fáwọn ọmọ yẹn ó sì fọ́ ọmọ bọ̀tí mọ́ jẹ́ kó tí ọ débi pé wọ́n sọ dà wọn torí ìmọ̀ fẹ́ ń sọ yàn dà wọn ni gẹ́gẹ́ bá nàbì ti sọ ẹ wo bá nàbì lọ sọ̀rọ̀ yìí ẹ wá wo ìwà nàbì sallallahu alaihi wasallam báyìí pé ìwà rẹ̀ ò jọ ìwà àhùn àbá nàbì mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n fẹ́ mọ̀ sọ̀rọ̀ dà wọn náà ni a gbọ́dọ̀ lákìsí lérí irú àwọn ìwà yìí ká máa jẹ́ kí ahun àwọn kan tó máa ń fa ahun ká máa jẹ́ kí kọ́lá ń gbà mí ẹlòmíì ara nǹkan tó máa ń fa ahun fáwọn èèyàn pé ó ṣe wá ṣe pé gbogbo àwọn èèyàn wọ́n wà wọ́n wà di ẹ mọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ mọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ mọ́ lọ́dọ̀ rẹ̀ ojú kan máa wà ojú máa wà ẹni tó bá ní kò ṣe fún un ẹni tó bá ní kò sọ jẹ́jẹ́ fún un òkú ọ̀sán fún anábì sallallahu alaihi wasallam pé ittaqi an-nara walau bi shiqqi tamra fa in lam tajid fa bi kalimatin tayyiba anábì ní ẹbẹ̀rù náà ọlọ́run ọba kódà wọ́n bá ṣe pé pẹ̀lú kẹ gé èso làbídùn kẹ fún ẹni tó nídìí kẹ sì gé fún pé àṣẹ ah, ẹ̀yìn wà ní ìjọba làbídùn tí mo ní náà rẹ̀ tó ń gbà mọ́tà hàn tí n tó nínú yẹn fún un. wọ́n ní wọ́n ń lam tajid tó bá wá rí nǹkan tó lè fún ẹni tó wá bá bùkátà wá sọ́dọ̀ rẹ̀ fẹ́rẹ́ kẹ́lìmọ̀tì tayyiba sọ̀rọ̀ tó dáa sí sọ̀rọ̀ tó dáa sí pítọ́ lọ́wọ́ ọlọ́run rí èmi náà ní ní ọ aláì tí ń bá ní ìbá ṣe fọ́ wọn bínú torí tọ́ ọlọ́run ọba àti irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so náà ni èyí ń fi bọ́ níbi ìjẹ́ ahun bákan náà nǹkan tó máa ń fa ahun fáwọn èèyàn àwọn ọ̀tẹ̀ mọ̀lẹ́bí ọ̀tẹ̀ àìṣe dáadáa síra ẹni nínú mọ̀lẹ́bí àmọ́ sọ̀yàn di ahun lèmi ní pé ṣíṣú ẹni tí ẹni ti báyìí fún ẹni tí ẹni ti kíní kan fún bàbá rẹ̀ wùwà báyìí fún mi ẹni tí ẹnìkan kan tó àìdá tí wọ́n ti jọ ṣe síra wọn nínú ẹbí tó máa ń sọ̀rọ̀ ní ìdí ahun tó sì kọ́ lọ́wọ́ bá bùn láti lè kì í àmọ́ ní tí ó máa lọ lè fojú wò náà ni pé àwọn kan ti ṣe wọn kúrẹ̀ lómìn tí wọ́n kú wọ́n ti ṣẹ̀wọ̀n wọ́n wà kékeré wọ́n ti ṣẹ̀wọ̀n tí wọ́n fi yìn rẹ̀ wọ́n fi san ẹni wọn kúrẹ̀ tó fi san àwọn ọmọ rẹ̀ níbo lè fẹ́ ṣe yìí dá ọlọ́wọ́ bá wọ́n fẹ́ bá ìyàmójú kúrò lórí nǹkan táwọn èèyàn bá ṣe fún wa kó má di wá lọ́wọ́ kó má di wá lọ́wọ́ láti ṣe tó yẹ ká ṣe wíwá ní gbogbo tẹ bá ní sáwọn èèyàn ní ẹ̀ta inú àbí ìbínú ẹ méjì kó dín lọ́wọ́ ẹ rà pàbínú yẹn bí wọ́n bá fẹ́ ká mọ̀ ṣàmójúkò fún wa ká mọ̀ ṣàmójúkò fún ara wa níta bá fi ṣọ́ra wa ká kájú kò ń bẹ́ẹ̀ bí wọ́n bá ní alladhina yunfiquna fi sarra'i wa dharra'i ẹ̀wọ̀n kan o. ilé ní àwọn tí wọ́n máa ń ná owó nígbà tí ara bá dẹ̀ wọ́n wọ́n ní sáwọn wa dharra'i kọ́dà ńgbà tára bá tún ní wọ́n wọ́n ní sáwọn wọ́n pa bí wọn nú wọ́n pa wọ́lá àìfínà ànìyàn wọ́n tó mọ ṣàmójúkò fáwọn èèyàn tó bá ṣẹ̀ wọ́n hmm, wọn ní wò kí ẹ̀sẹ̀ tán ṣẹ̀ wọ́n yẹn kan ní ìní mójúkò ń bẹ́ẹ̀ ìkọ̀sẹ̀ ń bẹ́ẹ̀ rí ní gbogbo àní máa rántí rẹ̀ so ní àdìsàn náà ìṣọ̀ lọ́wọ́ ìṣọ̀lá àdìsàn yẹn bóyá wọn máa la fi ká ọ̀rọ̀ yìí nílẹ̀ fún àtàbárí pọ́ọ̀lù tí láyé ti dá fún àtàbárí pé zero two one zero eight five zero one three seven one ṣé láyé ti wà òkè tọ́ sọ pé láyé bá ti wà òkè tàbárẹ́ kọlẹ̀ bá gbé ṣẹ́gbọ́n tó àmọ́ àdìrí tí mo ń sọ òun náà ni pé ní ọjọ́ kan nẹ́bí sallallahu alaihi wasallam káfílẹ̀ mọ̀ pé kódà bí yẹn bá ṣe ànẹ́bí sallallahu alaihi wasallam so lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni tánà bá sì ṣàlàyé nǹkan tẹ́ ni ẹ̀ ṣe fún zero two one zero eight five zero one three seven one lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ànẹ́bí sallallahu alaihi wasallam ni ó sì yọnu sẹ́ni yẹn padà ànẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ kan ó jókòó àdéhùn ẹ̀mẹ́nu sọ̀ṣẹ́ muslim àwọn arákùnrin méjì kan wọ́n wá wá sí ọ̀dọ̀ rẹ̀ so àwọn ṣẹ̀ṣẹ̀ gba islam ni pàlẹ́bí wa ń ṣàlàyé pé kéré àwọn yahood tí àwọn ìyàwó wọn bá ń ṣe haid lọ́wọ́ tí wọ́n ti menstruation lọ́wọ́ wọ́n kó jáde kúrò nílé fún wa wọn ò ní bá wọn jẹun wọn ò ní bá wọn mu kúrò àwọn ò ní fẹ́ bá wọn sọ̀rọ̀ máa ànábì wa ni àmọ́ ẹ̀yin o ẹ̀yin ẹ̀yà pa wọn ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bá wọn jẹun nínú ilé ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ má bá wọn ṣeré àmọ́ ilẹ̀ nìkan ẹ má bá wọn láṣepọ̀ ẹ má bá wọn láṣepọ̀ ní ọ̀kan nínú àwọn àwọn méjèèjì tí wọ́n jókòó táwọn ẹ̀sẹ̀ gba ìsìlámù yẹn làwọn bá ń sọ sọ pé àwọn náà ní báwọn Yahudi báwọn Yahudi ti ń ṣe àwọn náà máa ṣe àwọn náà ní máa báwọn jẹun àwọn ò ní máa bá wọn mú mi kó làwọn ò ní máa gbélé pẹ̀lú wọn ṣé wọn n tó ń sọ wọn ní pé ntánàbì ń sọ fáwọn àwọn kò tí àwọn lọ́rùn tó ojú ànábì kan ti ń jì ní bí a kí ni mò ń bá yín sọ yìí kí lẹ̀ sọ kí ni mò ń sọ fún yín ẹ̀yin sọ pé ẹ̀yin ọmọ ṣe bí ìṣesí wọn so ara àwọn ẹni wọn balẹ̀ pàtàkì pé ànábì sallallahu alaihi wasallam ń bínú sí àwọn so ṣé kọ́ọ̀lù ti wọlé ṣé àpé nẹ́tíwọ̀kì ò tí ì ṣe náà ni. so ipe anabi sallallahu alaihi wasallam wọn rí kó ara wọn abalẹ̀ wọn rà yọ gbọlọgbọlọgbọlọ kò lọ́dọ̀ anabi wọn rà jáde bọta mọ̀ngbà tí wọ́n ń jáde lọ báyìí ni àwọn èèyàn kàn dé àwọn tó máa ń gbé ẹ̀bùn wá fún anabi sallallahu alaihi wasallam wọn á gbé ara wọn kò wá anabi so mik yẹn wọ́n ṣe gbé dé anabi wọ́n gbé kalẹ̀ sọ́dọ̀ anábì anábì wa ni káyọ̀ kẹ́nìkan ó dìde kọ́lọ̀ lè pe àwọn arákùnrin méjèèjì ẹ̀kan yẹn wá tó ní ẹnìkan bá dìde wá lọ pè wọ́n bó ṣe pè wọ́n dé wọ́n tó rò pé bóyá ìbínú yóò tó kọ́ńtínú náà ni ara wọn sàtọ̀ ń lọ tìkọ̀tìkọ̀ bákan anábì wa ni kí wọ́n jòkó anábì wa ni kí wọ́n sẹ́ fún wọn ní méèkì yẹn so wọ́n bá sáfù àwọn méjèèjì àwọn méjèèjì bá mú so wọ́n wá yà wọ́n pé ẹni tó bínú sáwọn so ìtumọ̀ rẹ̀ ni pé ìwà tí yẹn bá wù fún ọ rẹ̀ ọ̀dà ó tí ọ̀dà fún o sọ ọ̀dà ọ̀hún tó bá ní tó nǹkan tó yẹ kó o fún fún fúlàní nǹkan yẹn máa ń díkẹ́ ní ọ̀rọ̀ ni ẹni ẹni yẹn wàá rọ̀ pé so àwọn kan yìí ni ẹkọ so kí gbogbo aka mójútó ká má ya ahun ká má kí gbogbo tó máa ń fa ahun kí ó fà fún wa so nílà ní ọ̀la àwọn ìyà ìyà ẹni àwọn aburú ti ń bẹ níbi kí wọ́n máa ṣe ahun tóbi nílà náà ni amẹnu kan ní ọ̀la wọ́n tẹ́wọ́n pè fún ìbéèrè ní ẹ̀yìn ètò zero one zero three three five one five one nine kẹ́ tó parí ẹ̀rọ ọlọ́run ọba tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kó lọ́wọ́ ṣàbáwá dúpẹ́ fún wọn kó wá ṣe wọn ní ẹ̀san olóore kó wá ṣàlékún àlejò fún wọn kó sì ṣe ní sábà bíi àlùjánnà fún wọn àti àwọn àtàwọn ọmọ wọn kó kó ṣe wọn ní alálùbáríkà tó gbó mọ̀lẹ́bí wọn lápapọ̀ سبحانك الله عبد الفتاح صلى الله عليه وسلم ورحمة الله وبركاته